ẹ jẹ́ ń gbé fólúwa lẹ́ẹ̀kan sí i ó yá kájọ máa gbé e fún bàbá mímọ́ orin aleluya kò ní wọn lẹ́nu mi nígbà gbogbo lójoojúmọ́ ayé ni wọ́n máa kọrin tuntun sí ọ oore tó o ti ṣe nínú ayé mi bàbá mi kò sẹ́ni tó lè bá mi ṣe Lord I give you all my praise and worship mo gbé e f'Olúwa mo gbé e fún bàbá mímọ́ Jésù tèkìtì tèkìtì ooo bàbá tèkìtì tèkìtì bàbá tìrẹ ni you deserve it you deserve it lọ́pọ̀lọpọ̀ you deserve it you deserve it lójoojúmọ́ ilé ló bá ní ó yá kó gbé fún ọmọ ló bá bí yára gbé fún owó ló bá ní kó o máa fi gbé bàbá ga gbogbo ohun tó bá ní yàrá kẹjẹ ká fi máa yìn bàbá lógo nítorí ọlọ́run mi kì í jẹyán ọlọ́run mi kì í jẹ ká ni mo sọ bàbá mi kì í jẹ panana bàbá mi kì í jẹ porero ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ló ń jẹ bàbá mi. ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ló ń jẹ bàbá mi lọ́jọ́ gbogbo. Lord, I give you all my praise and worship. Mo gbé e f'Olúwa, mo gbé e fún bàbá mímọ́. Ah, Lord, I give you all my praises and worship. Mo gbé e fún ọ, mo gbé e fún ọ nítorí pé gbogbo oore tó o ṣe nínú ayé tèmi nìkan ṣoṣo. Kò sẹ́ni tó lè bá mi ṣe àhán bàbá mi ò lè ṣe ìyá mi ò lè ṣe tẹ̀yìn bá tiẹ̀ wá rò bí ọ̀rẹ́ ti yín lè ṣe wọ́n tiẹ̀ tí ì lè ṣe kínkínní báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yín mú sí yín pé ah, ọpẹ́lọpẹ́ wà lára ẹ̀ ẹ wá já máa gbé e fún bàbá tí kì í gbẹ̀jẹ́ bàbá tí kì í gbòbì gbanigbani tí à ń sáyà ọlọ́run tí ń gbani tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ ẹ ká máa gbé e fún ká máa yìn ká máa ṣe lọ́ba nítorí pé òun nìkan náà ló tó ká máa gbé e fún olórin kan tiẹ̀ kan rí ó ní gbé e fólúwa gbé e fún gbé e fólúwa gbé fún Lord I give you all my praise and worship gbé fólúwa gbé fún ẹ jẹ́ wá fẹ́lẹ́ kí wọ́n káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn náà láwà orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya Olúwa ṣeun ńlá fún mi tẹ́ ẹ bá sì ti rí èmi lórí ètò Ògo Ìgbàlà ẹ mọ̀ pé agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ náà nìyẹn Eh, agbára ọlọ́run tí ó bá wa ṣiṣẹ́ lórí ètò lẹ́ni ó ń gbóná fẹlifẹli ni fáyà fáyà ni ẹ jẹ́ jẹ́ kí n kọ́kọ́ fi ìpè sọ̀rọ̀ kí n fi ìpè wòlíì sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín gbogbo ojú tó ń wò mí pátápátá mò ń gbà á ládùúrà ni wípé gbogbo òkè ìṣòro tẹ̀mí fìn tẹ̀mí hùn lé lórí gbogbo yìí tẹ̀ wà lábẹ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí pé lórúkọ Jésù Kristi gbogbo òkè ìṣòro náà kó máa di pẹ̀tẹ́lẹ̀ tó o bá gbàgbọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ó fún mi lẹ́rìí dandan ni ṣé wọ́n ní lẹ́rìn ètò lẹ́ni àdábírà o ẹ̀jẹ̀ ń dábìrà e, ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá ńlá ẹ̀jẹ̀ ń dábìrà ẹ̀jẹ̀ ń dábìrà ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá ńlá àdábìrà ẹ sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe tèmi pábala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n yà sí kí n tó fi àdágbà ètò tèmi rọ̀ síbì kan abala kọ̀ọ̀kan ni mo pè ní abala ọ̀rọ̀ ṣítí pété àti ṣíra wa létí sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ bí àwọn ògbóǹtarìgì tèmi bí wọ́n ṣe pọ̀ tó ògbóǹtarìgì tèmi ó lè jẹ́ olórin ẹ̀mí ó lè jẹ́ adẹ́rìn pòṣónù tẹ̀mí òǹkọ̀ tán ti ẹ̀mí òǹkọ̀ òwe eh, gbogbo owó tó bá ti fi ara rẹ̀ ṣe nǹkan kan fún Ọlọ́run ó tún jẹ́ ògbóǹtarìgì tèmi lórí ètò ògo ìgbàlà náà nìyẹn torí pé ohun tó dára ni ká máa yin ọlọ́run nígbà gbogbo ọlọ́run fún àwọn kan ní tálẹ́ǹtì ó fún ẹnìkan ní ẹyọkan ó fún ẹnìkan ní méjì ó fún ẹnìkan ní mẹ́wàá ó túmọ̀ sí pé ọlọ́run fẹ́ ká máa fi gbogbo tálẹ́ǹtì wa pátápátá ká máa fi yin òun abala tó tẹ̀lé ní abala àwọn orin tó perégedé a ó tún wo orin tó perégedé lọ́jọ́ tèmi abala tí mo sì máa fi parí ètò òun náà ní abala gbọ̀ngbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run níbi tí àwọn ìránṣẹ́ ọlọ́run ti máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá yóò ṣọkàn wa lóore yóò tún ṣọkàn wa láǹfààní pàápàá. ìyá rọmọkẹ́ ó wá bá mi pé ìyá fúnkẹ́ ẹ kájọ wájú ọlọ́run léni ẹ kájọ wá ojú ọlọ́run nítorí pé ohun tó dára ni ká máa wá ojú ọlọ́run ká máa yìn ká máa ké pé lọ́pọ̀lọpọ̀ gbà ó sì ti dá mi lójú ni wípé yóò dá wa lóhùn oore tiẹ̀ oore tèmi bàbá ò ní fi ṣàpínlẹ̀ lórúkọ Jésù Kristi àkúrò ọ̀rọ̀ sí tìmí tèmi òun ni mo pè ní ọkàn pẹ́ ẹ ohun tó dára ni ká ní ọkàn pẹ́ màámi tó tẹ̀ ń wò mí ẹ̀yìn tí ẹ̀ ti sọ pé ẹ bẹ́ẹ̀ lẹ́mi rí wípé ká ní ọkàn pẹ́ sọ́lọ́run ká máa dúpẹ́ lórí gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wa ká máa dúpẹ́ ohun tó dáa ni ṣùgbọ́n mi ò lọ sí apá abẹ̀yẹn lénìí tá a bá tiẹ̀ rí i láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò bí orin ọpẹ́ bí orin ìyìn náà ní ṣe ń ṣe mí tí mò ń yin ọlọ́run ọba òkè lógo. ọ̀rọ̀ tí mo máa bá wa sọ lénìí ni pé ṣé a ní ọkàn ọpẹ́ ṣé a ní ọkàn oore sí ẹlẹ́ran ara bíi tiwa tó bá ṣe wá lóore. ṣóore kékeré ni ṣóore tó pọ̀ ni ṣé ẹ̀yin tiẹ̀ máa ń dúpẹ́ oore lọ́wọ́ ọmọlàkejì yín tó ṣe yín lóore ṣe é máa ń dúpẹ́ oore ẹlòmíà ni ẹ kí ló tì ṣe náà ẹ ṣe bí nǹkan kékeré tó kàn ṣe yẹn ah nǹkan kékeré tó ṣe yẹn ó tó kẹ́ ẹ dúpẹ́ láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ àìlè dúpẹ́ oore ìyàwó mi kò jẹ́ kó rójú rere ọkọ ẹ̀ á ní kí ló ṣe ṣèbó dá mi súwìtì àti ṣingọ́ọ̀mù ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe fúnyàwó ẹ̀ nìyẹn ah! ẹ̀ ṣe jẹ́ ká ní ẹ̀mí tó ń dúpẹ́ oore wọ́n bá tiẹ̀ dá yín lókòwò sweet àti shingom ẹ dúpẹ́ ẹ ní àbá lè mi ọlọ́run túbọ̀ máa bá mi gbé ẹ lọ́wọ́ sókè ẹ nǹkan báyìí ló dẹ̀ wù mí ṣe o ẹ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ sì wá rí i pé kẹ́ ẹ tó béèrè irú baálé bẹ́ẹ̀ wọ́n á máa ṣe fún yín láàárín ọ̀gá sọmọṣẹ́ ńkọ́ ọmọṣẹ́ sọ̀gá. So á ní ṣèbó máa gbowó oṣù ẹ̀ ní ṣèbémi ni mò ń fún lówó tó máa tó máa tó máa fi ń jẹun tó bá ṣe nǹkan fún mi ń kọ́ ṣó di dandan kí n dúpẹ́ hmm. ọlọ́run gan máa ń tari àwọn ọmọ kéékèèké tàbí àwọn ẹni tí ò tó wa sí wa pé kàn tiẹ̀ lọ ṣe wá lóore wò ná káwọn wò ó bóyá a máa dúpẹ́ bíbélì sọ wípé níwọ̀nba ìgbà tí ẹ̀yin bá ti ṣe nǹkan wọ̀nyí fún àwọn tó wà pẹ̀lú yín ó ní nígbà tí ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ nígbà tó ọ̀fun ń gbẹ mí ẹ̀ fún mi lómi àwọn ọmọ lẹ́yìn wọn á béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní ìgbà wo lebi ń pa ẹ́ tà fún ẹ lóúnjẹ ìgbà wo lọ̀fun ń gbẹ ẹ́ tà fún ẹ lómi mu ó ní à níwọ̀nba ìgbà tẹ́ ẹ bá ti ṣe sí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ti ṣe sí mi ìwọ á sọ pé èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ọmọ kékeré tó ṣe ẹ́ lóore lánàá ṣó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah ó máa ṣéwùn ó máa ṣéwùn àná kátẹ́ máa fi àwọn ọ̀rọ̀ yìí ká máa fi ṣírò ara wa wò ọba jẹ́ firú eléyìí lọ́wọ́ ṣé ò bá gbà ṣé ni oyin máa dùn yorùbá tẹ̀ sọ̀rọ̀ ó ní téèyàn bá ṣe ni lóore téèyàn ò dúpẹ́ ó dàbí ìgbà tí ọlọ́ṣà kó ẹni ní ẹrù lọ ni ẹ jọ̀ọ́ jẹ́ ká ní ọkàn tó ń dúpẹ́ oore lọ́pọ̀lọpọ̀ ìgbà ó dára ohun tí ọlọ́run nífẹ̀ẹ́ sí ni pàápàá ọlọ́run fẹ́ràn ọkàn pẹ́ ọlọ́run fẹ́ràn ká ní ọkàn pẹ́ nínú gbogbo ohun tá a bá ń ṣe tí a bá dúpẹ́ oore lọ́wọ́ èèyàn ọlọ́run kan á wò ó pé àá ẹni tó ń dúpẹ́ oore yìí ẹ jẹ́ ká tún ṣe olóore sí i mo ti máa ń sọ lórí ètò gbogbo ara wípé àwọn tó bá awé àkàn máa ń ṣíra wa létí inú sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ ni ẹ má yẹ ká máa fi ọwọ́ yẹpẹrẹ mú ohun gbogbo tàbí gbogbo nǹkan tí àwọn èèyàn bá ṣe fún wa ẹ má jẹ́ ká máa fojú fò ó ká máa fojú fò oore tí àwọn èèyàn ṣe fún wa bóyá torí ó jẹ́ oore kékeré ẹlòmíì èrè tí wọ́n bá ti ṣoore bàǹtàbàǹtà fún un kò tí ì rí i pé wọ́n ṣoore fún un ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní ọkàn ọpẹ́ ká lè máa rí ohun tó dára gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ènìyàn pàápàá torí pé Ọlọ́run fúnra ẹ̀ ò ní sọ̀kalẹ̀ láti wá ràn wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí náà ló máa rán sí wa ètò gbogbo ara ó ṣe ń tẹ̀síwájú bí mo ṣe ń sọ fún wa ṣẹ́rí ògbóǹtarìgì tèmi tèmi tàjọ máa sọ̀rọ̀ àrà ọ̀tún àrà ọ̀tọ̀ ló bá dé tẹ̀ bá rántí lẹ́ẹ̀kan ní mo sọ pé àádá bírà lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ògbóǹtarìgì tèmi tèmi kì í ṣerú ojú tẹ́ ẹ máa ń sábà rí lórí ètò ẹ lórí ètò Ògo Ìgbàlà ṣùgbọ́n mi sì ní ṣe ojú wọn hàn yín ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé èmi àti ògbóǹtarìgì tèmi á jọ bọ́ sínú agbami ètò ní pẹrẹwu à ń bọ̀ ẹ má yí kúrò lórí Orísun tẹlifíṣàn ẹ kú kalẹ̀.